káàbọ̀ kúrin okú àtọ́jú ọ̀run dójú ọ̀run. tálẹ̀ ni náà tó ń fẹsẹ̀ ilẹ̀ àbárẹ́ níbọ̀dì tó kàn ń fẹsẹ̀ halẹ̀ nígbà tí mi ò sí nílé. èmi gangan ni Thunder the sniper èmi ò kí sọmọ ìyá tíjà débi tí má ti ń gaza. Thunder kò. tí fúlàní fi bàbá màálù. níbo ni mo wà yín náà ààyè tó wáyé la sílẹ̀ fún èmi Késárì lọ́tọ̀. ó ti dé ìlú Ifá. alágbó ilé hey ladies. now listen mo ń ṣe àpàyàn mo ò dẹ̀ ṣe gbọmọgbọmọ I'm a secret agent working underground for the good guy ọmọ ká tó bá ti ṣe kí ni tó bá ti crayfish ẹ ká pàkà tẹ̀ sí lára. ọlọ́pàá tó bá forúkọ yín wẹ́ lọ bàbá ẹ jẹ́ kó pa. kọ̀ọ̀fọ́ọ̀mù ni kó lè mọ̀ pé ìgbẹ́rùn jòkú lọ. ní kí ni òórùn tèmi ti ń gbọ́ látìgbà tó ti ń wọ́ mi bọ̀. no sabi good no sabi life now. ṣẹlẹ̀ mo wá dé bẹ́ẹ̀sẹ̀. àìmọ̀nà èrò olóje jẹ́kẹ̀rọ sọnù. ọmọdé ò ní níná lẹ́kìtì tá máa jó. ó máa pẹ́ ju tí ó máa gbé e. èmi. Ah. àbí wèrè lélẹ̀ ọ̀pọ̀ èèyàn mọ̀ pé ajé burú ẹni ajé bá fẹ́ mo lajé lajé bá rẹ. wọ́n ní ẹ lọ́ọ́ má jẹ́ wá ṣé yóò mọ̀ wípé ẹnu kìnìún lajẹ́ wà ni. tá à tó pa ẹkùn tá à tó ra ẹkùn. aláǹgbá lè fi ìrù jọ àmọ́ yàtọ̀. ṣé tó bá fi eégún ṣeré tó yẹ kó máa fòrò ṣeré èyí tó bá kú tí nation. àṣedájọ́. sọdájọ́ gbọ̀. àṣẹwọ́ àlọ́ ìdílísì. àtagbára àtàṣẹ àtàfọ̀ṣẹ àtẹ̀pẹ̀ ó di ìwọ.